العالمين إن الحمد لله نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله لقد جاء في خطبتنا الماضية لما تكلمنا حول مفهوم الحرية في نظرية الإسلام وتكلمنا بعض المفهوم أخطاء المفاهيم لدى بعض المنكرين وبعض الذين ينتصبون إلى هذا الدين الحنيف عباد الله هذه المفهوم سوء المفاهيم إما أن يكون إلى الذي يؤديهم إلى إنكار بعض الحقائق الدينية الثابتة ضوى قدو الشمس فما هي دوافع إلا هذه الحملة على الإسلام والمسلمين كما تكلمنا عليها من أفهام سطحي وبعد منها مما يداعي عالم الدين وليس من العلم وليس من العلم بشيء وكذلك تكلمنا أو عاد بعدنا بعد أن نتكلم أو باب الذين يبصون السوء وسوء المفاهيم على باب مصدر من مصادر ديننا الحديث وهي مصدرين الأساسيين هما الكتاب والسنة واليوم إن شاء الله نتكلم عن الاستشراق والمستشركون عن الاستشراق والمستشركين ومن عناصر هذه الخطط التي سنتكلم عنها أولاء محرمة الإسلام وعادات أهله قديم بقديم الزمان هذا سنة الله في دينه وثانيا نوع من أساليب الكفار لمحاولة قضاء على الإسلام والمسلمين منها الاستشراق والمستشركون وثالثا الله ناصر دينه وكتابه ورسوله والأمة التوحيد عباد الله لقد طال الزمان على محاربة الحق ومنع انتشاره بين الناس وتزيين الباطل بكل ما استطاعوا لدى آباء الإسلام والموحدين إذ لدى آباء الإسلام على الموحدين عباد الله وما هي الحق وما هي حقيقة الباطلة وقال سبحانه وتعالى قل قد جاء الحق وضعاف الباطل إن الباطل كان زروقا أقول ما تسمعون أسأل لي ولكم والسائر المسلمين المغفرة من كل ذنب إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا الكريم سيدنا محمد وعلى آله وأصحابه ومن تبع بدعوتهم واستنى بسنتهم إلا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقدر سليم عباد الله كما جاء في التفسير ابن كثير أن هذه الآية في سورة الإسراء قد جاء الحق إنه قد قل جاء الحق وذهاق الباطل إن وذهاق الباطل إن الباطل كان ذوقا هذه الآية أي قال انقطع نور الحج واليوم والإسلام وذهاق الباطل وانصاره وهو كفر وعبادة الأصنام عباد الله منذ انقطع نور الحج وقد أخبرنا نبينا وقد أخبر نبينا محمد صلى الله عليه وسلم بمحاربته وعدوانه بكل ما استطاع لدى الكفار كما أخبره ورقة بن نوفل حيث قال من خلال الحديث الذي أخرجه الرائق المحسوم في سيرته حيث قال هذا ناموس الذي نزله الله على موسى يا ليتني فيها جزعا ليتني حيا إذ يخرجوك قومك فقال رسول الله صلى الله عليه وسلم أو مخرجيهم قال لا لم يأتي رجل قط مثل ما جئت به إلا عندي وإن يدركني يومك أنصرك نصرا وعذبا ومن ناحية هذا من ناحية الداخلية وعنوان من ناحية الخارجية وهم أهل الكتاب الذي لهم خبرة بخبر السماء من قبل يحصل يعقدون ويحصلون النبي والإسلام ويحولون كلا محولا قبل البيصة وبعد البيصة ولا ينتهي بعدوانهم إلا قيام الساعة قال تعالى والتكثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسنا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فأتوا واستووا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وقال تعالى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن الهدى هدى الله ولئن اتبعت هواهم من بعد ما جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير صدق الله العظيم àdúgbò lọ́dọ̀ ọlọ́run ọba tí ó tẹ̀mí wa sí bèbí òun náà lọ́ba tí ìjọsìn tọ́ sí lónìí kan ṣoṣo ní sọ́mà àti nílẹ̀ bẹ́ẹ̀ la jẹ́rìí pàtàkì àmọ̀ ṣẹ́mẹ̀tì ẹ̀rú tí ọlọ́run ní ṣe òjíṣẹ́ rẹ̀ sí ni. òun là nẹ́bí kan ṣoṣo tọ́lọ́ ọba àlejò ọlá gbẹ́sẹ̀ gbẹ̀yìn lé lọ́wọ́ ànẹ́bí sì jíṣẹ́ náà ní pípé na ń gbọ́ òjíṣẹ́ náà àwọn tó gbẹ́sẹ̀ náà lé lọ́wọ́ àwọn náà tó jẹ́sẹ́ náà torí pé kí ni ọlọ́ọ̀ba àlejò ọlá ó gbé kọ́ra rẹ̀ lọ́rùn ó ṣe wí fún ara nìyẹn ìyẹn ni wípé ó tàwọ́là bèhébùrè ni pé the south of our sharia ọ̀nà tá a fi ń gbà mọ́fin tó jẹ́ kí bẹ́ẹ̀ òun náà ní kí ni ọlọ́run bá lè kí ọlá ní àwọn tá a fún tíra lánàá agbẹ́tíra yẹn lé wọn lọ́wọ́ wọ́n ṣe báṣubàṣu wọ́n rá aláre wọn òmójútó kódà lẹ́yìn tó ṣe tó burú jù bẹ́ẹ̀ ni pé wọ́n fi ohun ayé yòòyò tí ò ní pẹ́ tán wọ́n fi ṣe kí ni wọ́n tà wọ́n tà àlìkíyàmà wọn torí ayé ìyẹn ni tí wọ́n gbọ́dọ̀ ọlọ́run jù sílẹ̀ wọ́n wá tà wọ́n fi ra nǹkan tí ò ní pẹ́ tán ọlọ́run ò ní kí àtọ̀lọ́lọ́kùn bàbá àdẹ́gbọ̀n Muhammad ọlọ́run tó bá wá rí bẹ̀rẹ̀ Muhammad iṣẹ́ yìí òun ọlọ́run lọ́wọ́ jẹ́ kí ni òun mójútó òun ọlọ́wọ́ sì máa sọ torí pé sẹ́yìn òní wá lẹ́yìn iṣẹ́ àdẹ́gbọ́ àmọ̀ṣẹ́mẹ̀mẹ́ làlùkọ́ àti fi ń sọ yìí pé ìnà la dájúdájú àwa là ń sọ ìrántí kalẹ̀ ìrántí lọ́dọ̀ àwọn àfọ àwọn onímẹ̀sìn òní pé kí ni wa sunna àbíkìrì nìyẹn wà ìnà aláwù ó wá lórí àti káyẹ bá síra yẹn àti lórí àti báwọn ọlọ́run sọ̀tá àbẹ́sìn rẹ̀ àbáwọn tá a gbélé lọ́wọ́ ọlọ́run ni màá mójútó bí wọ́n yẹn bá náà wò lè mójútó ọlọ́run sì máa mójútó fún rẹ̀ yóò wá yan àwọn kan nígbẹ̀yìn tí wọ́n dùn láti lè máa ṣe kíni láti lè máa fòdodo rẹ̀ abẹnú àná rẹ̀ ọlọ́run mọ́tàlá àwọn náà sábà rèé ọlọ́run ẹ̀yìn ẹ̀rù sìn ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a ti bá pọ̀ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn òun náà ni bàtàl mafahim an-nadariyya al-islamiyya aw al-hurriyya nípa àgbọ́yé islam lórí freedom àti kú omi àsọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ àwa nínú tó kó wàhálà báwọn èèyàn lónìí àtàwọn àtìgbọ́ òun náà ní pé source of knowledge wọn ibi tí wọ́n ti ń gba ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọn níbo ni tí wọ́n ti máa ka ìmọ̀ ní ìsìn kọjá orí gọ́ọ̀gù lọ àbórí íńtánẹ́ẹ̀tì òun náà ní pé íńtánẹ́ẹ̀tì ní síra wọn a ewu sì pọ̀ ń bẹ̀ ilẹ̀ ẹ̀kọ́ la fẹ́ lọ lónìí àmọ́ a fẹ́ mú nínú ewu tí ń bẹ́ẹ̀ bí kẹ́yìn ọmọ kàtíra tàbí kó má ní àwọn àgbọ́yé àbá lè pè ní àjọ̀kan tó gbọ́rọ̀ ní lórí kó tó ní kó wọn máa ṣe kí ni òun máa wá ìmọ̀ ẹ̀sìn àmọ́ òun fẹ́ wá ìdájọ́ ẹ̀sìn lórí íńtánẹ̀tì íńtánẹ̀tì àwọn olóbẹ̀rẹ̀ tó bá tiẹ̀ wá láǹfààní kan ẹ má jẹ́ àgbà pé àwọn wà gbogbo ọ̀nà ni wọ́n ń gbà yẹtara gbàsú nàbí kò kú fọdẹ bá bẹ bẹ̀rẹ̀ pé ikú wo lè pààyàn lọ́la orí íńtánẹ́ẹ̀tì lọ gbogbo akálukú náà fẹ́ tajà ọ̀pọ̀lọpọ̀ gbọ́dọ̀ rẹ̀ ibo lórí atẹ́gùn ẹ̀yìn ọlọ́run láwọn èèyàn tó kàn wá gan olùrọ̀ ẹ̀sìn àwọn èèyàn ti ẹ̀sìn orí làwọn àfa wa àwọn àfa òsì lórí wọ̀wọ́ àwọn èèyàn bá àfa lánàá ni bẹ́ẹ̀ ti kẹ́kọ̀ọ́ lẹ́nu bẹ́ẹ̀ làwọn tó lọ bá wọn gbogbo tó ń wọn lójú

ẹni ó tẹ́rì gbàgbẹ́ yìí lànà bọ̀ Muhammad ìjọ ó ti tẹ́rì bàbá yìí ìjọ náà lè sọ fún pé ọ̀tá ti dé ẹlẹ́kẹ̀jì nọ́ọ̀mìn àtàlí ìbìlì kùfà lẹ́mọ̀ àwọn aláṣẹ kọ̀dọ̀ yàrá Islam àárín inú àwọn method àwọn ways kan táwọn ọ̀tá ẹ̀sìn máa ń gbà wípé táwọn ò bá rí wọn mú bì ó yẹ káwọn òtún gbà bì ọ̀nà kẹ́tí wọ́n gbà tàbẹ́ fún àwọn lórí ẹ̀ náà ni alẹ́ ìṣèwádìí ẹlẹ́kẹta lórí ẹ̀ lẹ́yìn tọ́lọ̀ ọba àlejò láti ń dá gbogbo àlè pé gbogbo bẹ́ẹ̀ bá lè dúró in tansurukumullah in tansurullah yansurukum wa yuthabbit aqdamakum. àtẹ̀wé lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá lè dúró dáadáa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rò wọ́n ọlọ́run lọ́wọ́ àná àwọn àti kẹta abẹ́ lè ṣe fún wa ọlọ́run kan fẹ́ fi dáadáa ó fẹ́ kọ́ ni oníṣẹ́bá lè ràn lọ́wọ́ ó lè nínú òwúrọ̀ yìí lọ́wọ́ níbi ayé ọ̀tá ìsìn ti gbógun ti pẹ́ látara òdodo àfirọ́ wọn ò lè sọ aláìmọ́jà ti pẹ́ bá a fèsì ìjọ ìjà tá nìjánu èdè nù alùpàdé sọ fún wa pé kúl sọ fún wa já àlàhàkù sọ pé òdodo ti dé wọ́n sọ àkọlù báàtì irọ́ ti fẹsẹ̀ fẹ́ ìnà lè bá àná zàwù kọ̀ kò sígbà tó òdodo bá dé irọ́ bá dé kí ni fún máa ń pòórá ní sóni ẹ̀yìn arúṣin ọlọ́run kí bàràkùn màláìkà jìbìrì alayhi salam tó tiẹ̀ tí màláìkà jìbìrì sọ fún mi pé iqra ya Muhammad anagba Muhammad lágbára yìí pé wàmí ànàbì kọ́ọ̀rì mi ò mọ̀ ká ẹ̀rú o yẹn ó sá kíjokíjo ni wọ́n fẹ́ ràn mí fẹ́ torí pé ni pé àmì ìgbẹ̀yìn tá fún mbo me ọ̀mẹ̀ka ni mere sare wole

nínú àwọn àgbà onímọ̀ tó ní mọ̀ nípa tíra tó ṣáájú ó mú lọ́ba wàrà kàtúgbò lẹ́wọ̀ fẹ́ nígbà tí ìyàwó àfàdéjà ó máa nẹ́bi lọ́ba wàrà kà ọmọ ẹ̀lẹ́wọ̀ fẹ́ kí ló sọ fún jọ́nà ó ní rẹ ọkọ mi sàlàyé ńlẹ̀ yìí fún bàbá yìí. adájọ́ fọ́s àlùkàdìr tọ́lọ̀ bá rúyàn lójú àwọn tí wọ́n jó nígbà nípa ẹ̀sìn là á máa lọ bá ó mú lọ́ba wàrà kà ọmọ ẹ̀lẹ́wọ̀ fẹ́ ó nítorí pọ́n nígbà nípa tíra tó ṣáájú máa ń ka kíríkan wíníwíní níjọ́ yẹn ó ti wàrà kà sọ fún mi ní pé

ànábì wà wò pé lẹ́nu jáde lórí kíni àmọ̀kùnrin yahoo wọ́n lẹ́nu jáde ó ní ìyàkó òmùrú tó mú ìwà bí wọn ò pa wọ́n dẹ́kuru ẹ̀mí rẹ̀ bí ịtụma ọrụ ẹ̀mí rẹ̀ ti lè jáde yẹn pátápátá wípé ò ní yìí dìde ó dìde láti mójútó ni gbogbo ọ̀nà ni dàkìlìyà ọ̀tá àánú lẹ́nu ọ̀nà àwọn ọ̀nà àwọn mùsùlùmí maka ọ̀tá àtinú lẹ́nu yẹn ọ̀tá ẹlẹ́kẹ̀jì ó ní àbúkù kàrìdìyà àwọn ọ̀tá àta àwọn ọmọ ọ̀tá àta wàhùn mi ní ayẹ́lì kìtàb ó ń la àwọn tá a fún jìnnà sáájú alẹ́rìínà láwọn ìgbàlá tó sáàdìkà kábàrì sàmà àwọn eléyìí wọ́n lẹ̀ sí rẹ̀ nípa mẹ́sẹ̀jì tó wá látọ̀dọ̀ ọlọ́ọ̀bà dẹ́dà àti fún wọn jìnnà sáájú ó máa ń ṣe láàmú púpọ̀ wípé nínú ọ̀rọ̀ kan iṣẹ́ kan tó rẹkọdínáìsì àwọn yahudi àwọn júù àti nàṣọ́ra tó kọjá ìsìlámù sí dáàrí máa kí fẹ́nu yẹpẹrẹ pè wọ́n wọ́n máa ń rí fún àwọn tòdì knowledge kí ló máa ń pè wọ́n àìlè kìtà àwọn tá a fún tíra that means the people of the book àwọn tí wọ́n ní tíra lọ́dọ̀ that means wọ́n ní pé ẹ lọ ka tíra yìí dáadáa àwọn lọ́ọ̀tà ìgbẹ̀yìn tí wọ́n dìde gbẹ̀yìn nínú àwọn yahudi àtàwọn owó àtàwọn tá a fún tíra ṣáájú

ẹ̀rí pé wọn ò sọ láyọ̀ dùkà wọ́n darí ànábì padà sínú kèfèrí wọn ò lè dá padà tó ànábì ọlọ́run ni àmọ́kílẹ́wì láyọ̀ dùnà tún ẹ̀yìn tẹ́ pọ́n tẹ́ wà lẹ́yìn rẹ̀ àbíkẹ́ ẹ̀dúró dáadáa mímbá ni ìmáàlì kù lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti gbà wọ́n mọ̀ páwọn afẹ́ akọ̀ àgbà ìsìláàmù ni torí pé kan tó bá àbámọ́ ọmọ mú ni gbogbo ọjọ́ bá sì ti rí tó ń reality àti fact àti ìyẹn ni pé islam wá láti wá ṣe déédéé gbogbo tó ṣe déédéé pẹ̀lú àbámọ́ ọmọ ènìyàn ìyẹn ni pé kùfàrà hasadan kò sí tí ó gbé wọn ṣe bẹ́ẹ̀ kọjá yí pé kèéta ni o kẹ́ni mẹ́mi ni o ìyẹn ni pé ó ti lè jẹ́ ọmọ amina ó ti lè jẹ́ ọmọ adarajẹ ni wọ́n kùnrin sẹ́jẹ̀ yìí eléyìí làdánwò wọn tó kàn wọn alùpàdé tẹ̀sán wa lólobó lórí ẹ̀ alùpàdé tó tẹ̀síwájú inú sọ́tò ìbátanà bá kàn náà ó nílò ń ṣe ọlọ́run láǹtà rọ̀ ẹ̀kẹ́ ìyàfọ́ ìdíwọ́lẹ̀ lọ́sọ̀rọ̀ má jẹ ntọ sọ tọ́ba láwọn ọkọ̀ ni wọn pa kọ́ńtà tọ́ba kọ́lé ìwé fún ni wọn pa bọ́ba fún ni pa wọn ò lè yọnu àmọ́ káyà ìlọ́pọ̀lọpọ̀ fún wa ó yẹ ká há gan bá a ti máa há ọmọ wa ó ní lantan wọn ò yọnu àbàdíyà láíláí títí tó a máa fi rin ojú ọ̀nà ni wọn mẹ̀mbáàdì máa já àkẹ́gbẹ́ náà ní ìlú báwọn evidence knowledge ti wá dé wá bá ọ iná kẹrin bá láyé ní ìsàmì náà sọ àdìgbò ọmọ ti dàlábò sínú láyé ní oní máa lákàmì náà wọ ìlú wọlé kí n wọlé àná sí ẹ lè rárá náà sí o tó bá bẹ̀rẹ̀ bá mímú omi ìṣẹ́ ẹ̀mọ́ ti gba ìmọ̀ àwọn tẹ́ ẹgbẹ́ máa kọ́sìn gbogbo ọgbà kọjá àwọn o yẹ̀wúdí àti ìrànṣọ́ra yóò lè pọ̀ o ẹ̀yẹ rúṣin ọlọ́run lámà fọ́ṣẹ̀lẹ̀ mu àròyìn wọn ọ̀dùwà nígbà tí àwọn tí wọ́n kọ̀ àwọn tí wọ́n kọ iṣẹ́ yìí

orí omi wọn ò lè wí ní wa àti tábò tí bá ń bẹ ní ọ̀rọ̀ wa lórí àpò ọlọ́run bá ti pàrọ̀ sí ọ̀rọ̀ wa lọ́wọ́ ìyẹn ní pé tí mùsùlùmí bá ti dúró dédé àránṣe kan kò lè borí wa sọtiye láàyè kan ìyẹn ní pé wọ́n wá wá gbogbo ọ̀nà ọ̀nà tí wọ́n wá wá gbẹ̀yìn tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ní pé fẹ́lẹ̀ kú ìlà gẹ̀ẹ́sìwòlì fìkìrì ọmọ lọ síbi ogun làákàyè ohun tó ṣe dáadáa jù nìyí pé ẹjẹ́ wọ ìyẹn ni pé wọ́n pàtàkì alukur'an wọ́n ti pàtàkì sunna tó wà lọ́wọ́ wọn tó bá ti pa wọn láti ẹ̀kọ́ wọn máa tẹ̀lé ẹjẹ́ àlọ́ ọbẹ̀ ká tọ̀wọ́ lò látàrí eléyìí òun ló gbé àwọn tá a pè ní alùpùpùsẹ̀sìrìkùn ló gbé wọn dìde iṣẹ́ tí wọ́n ń ṣe là ń pè ní kíni ìṣòṣòràn wọ́n máa ń pè wọ́n ní orientalist àwọn tó jẹ́ gbogbo tí wọ́n máa ń wá báwọn ni wọ́n ṣe orientate àwọn lọ gba orientation níbì kan láti lò lórí àwọn kan ìdágbọ́kẹ́lá àwọn àfàṣọ lórí ẹ̀ wọ́n ní alùpùpùsẹ̀sìrìkùn orientation ó ní ìtìjáwò ní síkiri ó ní kan yáà ní ìdìrọ̀ àfẹsẹ̀ àbára àti ọmọ mi láti west kó wá síbò kó wá south kó wá sí kíni kó wá bẹ̀rẹ̀ tí wọ́n máa wá ìmọ̀ tí ń àná islam káàtọ̀ gbogbo wa bẹ wá bẹ̀ ni pé àwọn ọ̀làjú islam ló fẹ́ wá kọ́ kí o. وقد كان مختصرا بداية ظهوره على دراسة الإسلام واللغة العربية nígbà tí sẹ́yìn ó bẹ̀rẹ̀ kankan revolution sì tí ó bẹ̀rẹ̀ sọ́tiẹ́ haraka yìí tí ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ lórí pé àwọn fẹ́ study Islam wọ́n bá fẹ́ study kí ni wọ́n rí pé Islam ò sí study èèyàn kan ò lè gbọ́ Islam yẹn ìlà ìmọ̀kùnwùmí ìlà amíríkì ìdúrà sọ̀tẹ̀ lọ́gàtà làrọ̀ níyà àyà àti kẹ́mi yìí ó gbèrè lárúbáwá púpọ̀ ìyẹn ni pé wọ́n wulẹ̀ wá lọ wọ́n bẹ̀rẹ̀ sí lọ study Arabic language sọ́díẹ́ làbá sọ fún wa pé ibùdó ní ogata àlẹ́yìn náà fardun kàhíbù sọ̀láàtì wọlé ìfàyò fábù díìnì ìlà àbí híbù lọ́gàt èèyàn lè gbẹ́sì Islam ojú wa yìí o bẹ́ẹ̀ bá fi Yorùbá tó kúrò àrùn ṣeré ni o yóò lọ kọ́ ìmọ̀ èdè lárúbáwá torí pọ́nra yẹn ni bírù ṣe jọ́ra yẹn bẹ́ẹ̀ lè dé bá bá ṣe jọ́ra fún mùsùlùmí tòun ẹ̀yẹn rúṣin وأما مجموعة من العلماء الشرك أو الكرب òun làwọn kan tí wọ́n wá láti ibùwọ̀ oòrùn ayé wọ́n wá wá sí ibùyọ oòrùn ayé kí ni wọ́n wá ṣe alladhina ìsánù òmìnira àtàtà islam wọ́n wá sàkólé kan lórí pé láwọn ti kọ́ islam wà lókàtà arabiya àti èdè lárúbáwá wà lókàtà sharik àti gbogbo àwọn èdè míì náà tó bá kún gbogbo èdè tó bá kún tí wọ́n sọ lẹ́rìkùsì yẹn tó gbogbo èdè tó wọlé kun sàwáyé yìí ni gbogbo tẹ̀ wọlé pé wọ́n àbíyá nìyí wọ́n fẹ́ sọ́dí sí àwọn tó wà torí yìí sọ fún wa yìí wọ́n tó yà wá lẹ́nu gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn àwọn àbá wa ṣe wádìí wọ́n lákọ̀ọ́kọ́ alukurani alátẹ̀lé tọ́lọ̀ fún yìí tá ka ẹni ó kọ́kọ́ tú àlùkùránì sílẹ̀ yorùbá rẹ́fẹ̀n ni pásítọ̀ ni sùnìkànnàlá nìmẹ́ẹ̀dà wọ́n ti ní rẹ́fẹ̀n ẹ̀mẹ́kòl òun lẹni ó kọ́kọ́ tú àlùkùránì sílẹ̀ o ìdí yorùbá torí kínníkínní wá sọ́dọ̀ ìsìlámù ni lẹ́ sí ní ìsìlámù ó fẹ́ tẹ́lẹ̀ láti láti ìsìlámù fún ń owó òkú òun làwọn èèyàn gbégbé ní wọn tẹ́ẹ̀kì ọlọ́run gba ọlọ́run kó sí òkú àwọn so reference wa gbéra ẹni tí ó sì tún kúrò àmì sẹ́dẹ̀ kí ni èdè èbó ti náà o wọ́n ṣe mùsùlùmí rúṣin ọlọ́run lọ́mà ìmáàbà nìyẹn ìyẹn ló ìlà tarjamatil Qur'an ìlà lukatihi wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí tú àlùkùránì sílẹ̀ wọn wọ́n wà fọ́nká nígbà tí alẹ́sàndà àtúntà labọ́ rí Yusuf Ali kótó tutẹ̀ ọlọ́run ló fa àwọn eléyìí kẹwàá tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n lè bá wa sàwọn àtúnṣe ọ̀nàwà ìdórí títí làwọn máa gbé kiri irú ọ̀rọ̀ ìjáàbò tá a sọ fún anjọ́ ni yóò tẹ́ ní ìjáàbò ànẹ́bì ní bá wí àtàyàwó rẹ̀ làwọn ọlọ́ba máa gbé kiri báwọn kẹ́kẹ́ ń gbé kiri lónìí ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ náà láti wá rí i pé nínú àlámẹ̀ tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ ní britain ìyẹn ní senate wọn ìkànnà prime minister àwọn ọmọbàbí ọkọ rẹ wọn ló dúró níjọ́ kan níkíní ní senate house wọn ó wá mú kùránì lọ́wọ́ báyìí ó wá sí jọ lẹ́ka láyé ya àwọn kí ló dé ara bí ṣe báyìí ó ní ẹ ṣe

lórí ni lánàá tó bá kọ kùránì fanu wàhálà àtọkọ hànà bàbá àtọkọ àtọkìnì àlọ fọ bí wọn ti gbé lọrọ lọtún dé kì í sè yẹn àgbọ́yé rẹ lórí ẹ̀mí wọn ni mo bèrè lórí ẹ ẹ̀yẹ oṣù ọlọ́run nínú ọ̀rọ̀ tí rẹ́fúrẹ́ǹsì asọ̀fún alẹ́ kan tó translate ní kùránì sédè Yorùbá tó bá fẹ́ bá wọn máa kẹ́kọ̀ọ́ rẹ sọ̀rọ̀ ó ní ìdáàbò ẹ máa lọ ní ìkìláàjì mùsùlùmí náà nínú Islam mo ti mo fẹ́ kẹ́ ẹ ṣe ni pé mo fẹ́ kẹ́ ẹ mú mùsùlùmí kó inú kíni kó inú Islam. ẹ lọ wá gbogbo ọ̀nà tẹ́ ẹ bá gbà ìyẹn ni pé ẹ lọ mọ wá oríṣiríṣi ẹ má kan báwọn yóò ṣàkíyèsí ẹ̀ nìsín wọ́n ń pa àwọn kan ní Jehovah Witness ẹ ma gba articles àti papers wọn ẹ rí pé article yẹn kò sí articles tó dáa tó nínú printing torí pé wọ́n ìfẹ́ Nàìjíríà ní pé printing yẹn kò sẹ́ni lè náwó owó yẹn tí ẹlẹ́kẹta bẹ̀ ẹ wàá máa bá kẹlímọ́tò la àrọ̀bíyà àwọn èdè lágbáwá òun nìkan tó wá kọ́ ko kọ́nà tún máa kó ti kùránì síbẹ̀ inú yẹn wàá lóko hàn kùránì tó tún kọ yìí ọ nígbà wípé ti dọ́kítọ̀ rẹ̀ ìgbà wípé wọ́n ti tọwọ́ bọ̀ ti ṣe sábẹ́ wù lórí ẹ̀ ẹ̀yẹn ló sọ̀rọ̀ fún wa Alexandra nígbà tó ta kì í ọlọ́run sọ pé náà Quran gbára wọn pé kọ́lá Allahu Ta'ala ẹ̀ mọ́ jọ́kọ̀ ni ó ní Quran ṣe é kò ní sọ pé Allah ṣe é God ṣe é torí pé gbàgbé Quran ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ọlọ́run ìtumọ̀ ẹni pé Quran ló sọ ọ́ èmi ò mẹ́ni tó tiẹ̀ sọ ẹ̀kẹ́jì yóò tún wá rí fà sí gbogbo àwọn tí wọ́n ń ṣe Islam sọ́tìyẹ Islam tó bá fẹ́ sọ̀rọ̀ Islam nínú tírà rẹ̀ yóò pè ní Mohammedanism that is ẹ̀sìn eh, tí màmá ìṣèkínni tó invent which is not so gbogbo ẹ̀sìn táwọn èèyàn gbà lánàá tí wọ́n sọdọ̀ sí islam nìkan ni wọ́n wà láti pẹ̀lú kọ́ látẹ̀júwe tẹ́bá ní masihiyun masihiyun ọmọlẹ́yìn kíni jésù ọmọlẹ́yìn masihi àbí ẹ̀pẹ̀ wọn ní nasraniyun ìyẹn làwọn ará nasarayi wọ́n sàbìtẹ̀ sọ́dọ̀ dání sọ́dọ̀ èèyàn yahudi sọ wọ́n sàbìtẹ̀ sọ́dọ̀ yahudi látara kíni yahuda àmọ́ islam lam yunsibu ila ismu wa ila baladin wọn ò tàbí tirẹ̀ sọ́dọ̀ yẹn kan àbí ìlú kan àbí kẹ̀kẹ́ kí ni wọ́n tẹ al-Islam which means peace àlàáfíà so ó yàtọ̀ síra wọn púpọ̀ tó bá wá pé mùsùlùmí yóò rí kí ni Muhammadan àwọn tí wọ́n sin kí ni tí wọ́n sin Muhammad awùláyè àwọn tá a rí ọ̀pọ̀ wọn gẹ́gẹ́ bí àwọn olùmẹ̀sí ti sọ fún wa mínú mu kọ̀tà àwùsà àwọn pásítọ̀ ń bẹnu wọn wọn ni mo ń tẹ̀sí wọn lọ sí sílíkì kẹ́ni ìsà àwọn tí chọ́ọ̀tì wọn jáde pé ó yá jáde ẹ lọ bẹ̀rẹ̀ sí máa kọ́ ìmọ̀ ẹ̀sìn wọn látara kíni torí wípé kí ẹ fi lè bá wọn jà tàbí kẹ́ni sọ wọn di kiri o nínú ẹ̀ wọ́n mí nùmọ̀ àkàrù ó mẹ́nu àwọn ọ̀kọ̀ méjì ni wọ́n pín sí àwọn gbọ̀ngàn fún náà lílo ṣùkú náà àwọn kan amúnilò ají owó òlú làwọn bá kiri àwọn wá láti wá mú yẹn lónìí ọ̀tọ̀ làwọn yẹn báwọn yẹn bá délẹ̀ Islam kí ni wọ́n ṣe wọ́n sọ ní ìlú yẹn kí ni àwọn individual defense tó wà nínú ìlú tẹ́gbà wọ́ọ̀tì lágbọ̀dọ̀ lórí wọ́n gbé gidi wọ́n wàá mú awúsá wọn ní awúsá ńgbà tí wọ́n gbé wọ́n gbé ìṣèjọba orílẹ̀-èdè ilé yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n dágbélé lọ́wọ́ ni wọ́n ti gbé àwọn eléyìí ẹja gbélé wọn lọ́wọ́ kò sí nǹkan kan tá a bá dé àti kí ni a lọ́wọ́ wọn padà wọn ò ti gbé lọ́mọ yóò bá lọ́wọ́ nígbà wọ́n lérò ńgbà tó dáa bẹ̀kọ̀ tí ń torí ẹ̀ ṣe irú ẹ̀kọ́ dágbé kí ni wọ́n fẹ́ forí ìwà gbára wa wọ́n ti rí pé intra eh, eh, ethics ó wà láàrin wa èbìyẹn yàtọ̀ èrè ẹ̀ kékeré ó yàtọ̀ nínú ìlú tí ò yẹ kí wọ́n dà papọ̀ báwọn onímọ̀ òde ní sọ̀tọ̀ fún wa nàìjíríà wà nù wọn torí kéde yẹn ti pọ̀ jù kọjá kẹsì kí ni kẹgbà ìdíwà sẹ́yọ̀ kan àmọ́ lè lọ alhamdulilayi kẹmẹ́ẹ̀ ọ̀pẹ́ ní fọlọ́ ọba dẹ́dà wọn ò mọ̀ pé a lè mánéjì ara wa lè sìn àti mánéjì ara wa abẹ́ láti yọrí ẹ lọ wo ilẹ̀ lágbára wa gé wọn kélekèle àwọn tí wọ́n tẹ̀lé kan náà wọ́n gé wọn kélekèle kélekèle kí n tó torí kankan torí pé kí wọ́n bọ̀ bá lágbára ni ẹ̀yin ẹrú sìn ọlọ́run àwọn bá ń sọ̀rọ̀ wọn yìí wọ́n gbé sílẹ̀ ti pẹ́ òǹkà wọn pọ̀ lórí pé a lè sọ kí ni òǹkà wọn òǹkà wọn kọjá ntẹ̀yẹ lè sọ wọn a máa fún wọn ní owó kan lórí kò sí tí wọ́n ní ìdí ní owó tí wọ́n ṣí fún wọn kódà kan wọ́n sílé ìwé fún wọn tẹ̀bádélé ìwé wọn ẹ̀kọ́ lọ́fẹ̀ẹ́ ó wà ń lo èbó ó lànà máa fi ṣe ní púpọ̀ bọ́ọ̀mù wọn bá lọ ìlú èbó tí ò bá lẹ́kọ̀ọ́ ẹ̀sùn tó yanrantí láàkó tí ń tí ó ṣe yóò ta nǹkan ní ìwálé ni tòtí ọmọ lọ ìlú èbó kọ́ ní àkórí oríire yóò jẹ́ wípé kí ló ń gbé lọ tó bá gbówó dé tí òun ẹ̀sìn wálé ó sòfò nìyẹn torí pé kásìrà dúníà wàlẹ̀ àkìrà zálíkà wọ́n kòsòrò ẹ̀ nàlùmọ́ bí tó bẹ́ẹ̀ bá ti pòfò ayé ó pòfò ẹ̀sìn kí ló kù fún so ẹ̀yẹ rí sìn ọlọ́run wọ́n mú sàṣírí kúl àwọn tá a sọ yìí nínú àká tó gbajúmọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ wọn díẹ̀ wọ́n ń pe arákùnrin kan ní mùsàṣírí kìngìlì arákùnrin yìí ti kìtìkìtì gbógun ti yẹn kò sàdédé má nínú àwọn tí wọ́n mójú tẹ́lẹ̀ lárúbáwá àwọn afọ àwọn àánú wọn máa ń ṣe ọlọ́run ló sàánú ee àwọn kójọ yìí kéèyàn wà ní bí wọ́n ti ń ṣètò lárúbáwá ikọ̀ kan ní nínú wọn torí pé wọn ò mọ̀ nínú ọmọ akẹ́kọ̀ọ́ tí ó kọ́ nínú ọmọ jáde lábẹ́ ìròrí rẹ̀ ibẹ̀ láti rábà kẹsàn-án pèlú tọ́ àwòṣe gbogbo àwọn èèyàn ló kọ́ pé tọ́ àwòṣe nínú àbùkọ̀rí yíyàtú mi làbínà ìmẹsìrì nínú àwọn tó na sí dáko wọ́n bẹ̀rẹ̀ pè ní jẹ́niọ̀s nínú ọmọ mọ́sáyé ni àmọ́ nígbà tó mú mi ìròrí ìtàn kò sí ní tí ò sọ tán òun ló sọ̀rọ̀ ròyìn tá à ń sọ fún ọ láti jẹ́ ìjọ yẹn rárá ọ̀rọ̀ ìjáàbù ó ní ọ̀rọ̀ ìjáàbù ọ̀rọ̀ aṣọ aṣọ àṣàní torí pọ́ ti mú ó mú gbẹ̀wù kò sí kankan ó tẹ̀lé irinṣẹ́ tó fẹ́ fi sọ̀rọ̀ torí tèmi lágbára rẹ̀ dá ẹ̀yẹ ń sọ̀rọ̀ níbẹ̀ la tún ti rí ọmọ amẹ́ríkà kẹwọ́n pẹ̀lú philip eti ọmọ amẹ́ríkà yìí náà òun náà tó gbé lọ́wọ́ lágbára púpọ̀ nínú ọ̀tá britain lọ́n dárúkọ arákùnrin yẹn wọ́n wà lóbìnrin nasarani jù nasarani ọmọ lóbìnrin lebanon ni ó wá jẹ́ christian òun náà bó ṣe rí ní damascus ní syria wọn ò rí ìfàsẹ́yìn nípa ọ̀rọ̀ èdè lágbára torí wọ́n lọ kọ́ gidigidi látàrí pé wọ́n ó jòkó tì ẹ̀yìn ọdún tí wọ́n lọ. nínú tí wọ́n máa sọ ọ́ta adájọ́ yé wa díẹ̀ torí àsìkò òun náà ní wípé àwòlá yìí kọ̀ọ̀lù apákanu wọn sọ pé zọ́ ara ní islam ti sèyí wọ́n ní ìsìláàmù gbàyé kan ìsìláàmù bẹ̀rẹ̀ sí ń wọlé kálukú wọ́n ní pẹ̀lú kíni pẹ̀lú ìdá subhanallah that islam spread with what with salt subhanallah ọlọ́run ní káwọn ìwà kùránì gbogbo alifu tó wà náà lùkọ́ àtàwọn ìyàmó nǹkan yẹn báà tó wà nù rẹ̀ wọ́n mọ̀ nǹka rẹ̀ kábọ̀ àti pé kẹ́lẹ́ kọ̀ọ̀kan wọ́n wá rí pé láwọn máa gbà á sinmi àfihàn ààrẹ kẹ̀rí làmìnájìrì kẹ́lẹ́ máa tún fẹ́ẹ́ sí. bọ́lá òun sọ́ọ̀dì kò sínú àlùkò rán sọ́ọ̀dì ìgbà kò sí lèmi bẹ́ẹ̀ sọ pé ìsìlámù ọlọ́fi ìsìlámù ó mú kúránì sọ́wọ́ ọ̀tún àbọ̀ ó mú kúránì sọ́wọ́ òsì ó wá bó alukúránì sọ́lọ̀ sọ́fà náà lè gbé á ti tì í kò ti gbá ti tàbá yíyá mí nà lọ́ka yìí ọ̀nà ti clear ó kọjá kó lè fọ́ ọ̀sìn ẹ̀wọ̀n islam islam tọ̀ka pẹ̀lú báwo yẹn rí àti ìṣe tó ṣe débi àtàwọn ọmọ lára àdàbọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà ní west lónìí ọ̀nà tí wọ́n gbà gba ìsìláàmù ní west ìlẹ̀ ní europe lónìí ó kọjá ọ̀nà tí wọ́n fi ń gbà lẹ̀ lágbára torí pé kò sẹ́ni tó pọ̀ sí wọn ìṣesí lásán ni àti àwọn òdodo tó wà ní Al-Qur'an alágbèrè ọlọ́mọtàjú rọrùn fún wa ẹ̀yẹ́ ń sọ ọlọ́run nínú àwọn tẹ́tà ni wọ́n ti lára èdè lágbára tí wọ́n fi mọ lórí èdè yẹn wọ́n wọnú hadith anagba Muhammad tó jẹ́ pé òní source the second source of sharia ọ̀nà táwọn ti ń gbàgbàgbára táwọn fi mú dàjọ́ mẹ́sìn wọ́n lálùkùránì sọ wọ́n lálùkùránì wa Muhammad ó ń bọ́nú àdìsí rẹ̀ kẹtọ́ lọ́la àdúrà àbẹ́yẹmọ àdìsí kí náà nàgbẹ́ bẹ́ẹ̀ wọn náà nàbí sọ pé fúnmùlù kùrán mi ní àrùbáyé wọn náà nàbí yín ló sọ pé ẹgbà kùrán lọ́dọ̀ mélòó ọ̀mẹ́rin wọn sábà sọ ní yí pé ọ̀mẹ́rin kan ṣoṣo nìkan ni wọ́n ti kíni wọ́n á kùrán ni bákan náà ni bá ti ti kú tán kò sáré ajẹ́ pé èyí tó kù lọ́wọ́ wa wọ́n dà á kọ́ ni mo ní ah, ẹ̀ sì padà àwọn àbọ̀ àwọn olùmẹ̀sìn wọ́n bá lọ jòkó wọn lọ́rọ̀ tó sọ yẹn ò rí bẹ́ẹ̀ àwọn mẹ́rin wo ni lákọ ó dákọ̀ àbẹ̀lẹ́ àwọn mẹ̀sìn rẹ̀ jù ó ń dakọ̀ muhazu ọmọ jabal ó ń dakọ̀ ubayya ọmọ kaad ó ń dakọ̀ salim mọ́ọ̀dà ibùdó òwe ìfà àwọn mẹ́rin àrùn ìrìnàmì ali mistake wà á lè jù káàdà káàtì bẹ̀rẹ̀ àlè ìsẹ́ni tó máa kọ àlè ìrìnàmì kọ́pì ìjẹ́ wà usman ó máa kọ wà umar ó máa kọ wà abubakar sidi kọ́pì kí ni òun náà máa kọ ìgbà ọ̀rọ̀ ìsinmi eléyìí máa ẹ̀dá lọ́wọ́ wọ́n ní da dáadáa ni anikilẹ̀ tu fẹ́ sọ wọ́n náà nàbọ̀ Muhammad torí wọ́n ní fi ọmọ Abubakar Siddiq radiyallahu anhu wa radiyallahu anha torí tí wọ́n mọ̀ pé ìyàwó Aisha yọ̀nà ọlọ́kọ̀ máa bá ó wà náà tó gba wa tó pọ̀jù wọ́n tún sí ni wọ́n yẹn ni torí pé inú tí bá bá ojú yẹn ìyẹn ni pé tí wà lórí yẹn kò ní dé tó gbogbo bí wọ́n ṣe lè nìyẹn tó wọn ò mọ gbẹ́sẹ̀kẹ́ dá sí i. abakar sidik la ismu uwọ́kọ rẹ̀ abdullahi bin abi kọ̀hásà. àtìkì tí wọ́n sọ ìyẹn ni pé ẹrú ọlọ́run ilé tó ti pẹ́ náà ọ̀rọ̀ yẹn jọ wọn nígbà fún ọmọ nínú ẹni tó gba ayé of the the sale and the deed of holy prophet muhammed sallallahu alayhi wa sallam wọn làbú rẹ ra wa ti jábìlà wọn lọba sákàrẹ wọn nítorí kíni wọn nígbà táwọn wá ìtàn gbogbo ayé gbọ o wọn ní fi sanatil khamisa ijira anibẹ̀yìn ẹgbàá wọ́n ní yẹn islam ọdún ìgbà tó dé Mẹdínà ó sì ní jẹ́pọ̀ ní ó gba hadith wa lẹ́nu rẹ̀ jọ ní sẹ́ẹ̀tọ̀ ah, sẹ́ni. Abu Hurairah rọ́bì aláwa ni yọlọ́mọ kò máa bá ó wá bí ní ìfọ̀tì mọ̀ wọ́n sọ̀rọ̀ yẹn ni wọ́n sọ̀rọ̀ yẹn ó ti wá sọ̀rọ̀ a sọ ìkalẹ̀ kó tó di yóò lọ ó ní o ó láwọn yẹn ni mo legba wa tó pọ̀ jù ó ní ní rí bẹ́ẹ̀ ó mi mi mi ò mi ò mi ò èmi omi ní tí mò ń ṣe mo máa ń yọnu sí orí ebi inú mi mi ò sí níbi tí mo lọ ẹnu ọ̀nà mọ́sálásí mo máa jòkó oúnjẹ sàrà àtàlágbéwá lèmi máa ṣe kíni lèmi máa jẹ pẹ̀lú àwọn ẹbí ń pa ẹ̀ rárá mẹ́kà òwò ó ti pé ọ lọ ará mẹ́kà òwò gbé wọn lọ ará ọgbọ̀n òjò ṣe kíni òjò láàyè bóòlù bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé ń bá mẹ́kà

ó ní ànábì ni wá àwọn mẹ́ta ni wọ́n wá jòkó ó ní kálukú yẹn tọrọ àdúrà kí n sáré sí i nígbà tó bá kí àbúrò rẹ̀ tọrọ ẹ̀mọ́ tó sọ ni ó ní ọlọ́wọ́ àlùmí ilmẹ́ la àǹsà àdàdà ọlọ́wọ́ fi máa ká màmí dì nígbàdí láíláí ànábì ni náà wájàbá ó dòdòdó arákùnrin náà ni ó lèmi náà béèrè sábù òrèrà béèrè ànábì ló ti ṣáájú rẹ̀ fìyẹn lẹ́lẹ̀ gbé sọ̀rọ̀ míì.

ìyẹn ni pé ọlọ́run fún wa ní kí kúwọ́tù zákìrà àzá ìdá mẹ́mórì tó ti kíni ó ga ju lẹ́gbẹ́ so ọ̀pọ̀ náà àwọn tí wọ́n sọ nípa nípa ni wọn ò torí ẹ̀sọ́ kankan yóò jẹ́ wípé láti sọ láti yí padà ibẹ̀ ìlàbúwárí kan ní àwọn àfa wa ní àwọn àfa wa níbẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ sọ ọ̀rọ̀ tí ń Buhari sáàmù mẹ́tò ní Bukhari alkitabu sahih le Muhammad bin Ismail al-Bukhari wọ́n ní síra yẹn ó ní contradictions wà nù ẹ̀ ó lẹ́kẹ̀ẹ́dì ọ̀pọ̀ wà nù rẹ̀ sọ́sẹ̀ kí ni tọ́lá pé ó ń takora wọn tí èèwọ̀ gbọ́dọ̀ sọ pé àmẹ́lì ló sọ alùpàdé ti sọ pẹ́pẹ́lẹ̀ pé àtàlẹ́ ayé tẹ̀tẹ̀ tẹ̀lé nílẹ̀ Quran ó ní sẹ́ẹ̀ ronú ni wàlẹ́ ọ̀kadà mi ní ìdí tẹ́ ẹ bá ronú dáadáa ẹ rírí contradiction kankan ní alukur'an láyé mi ó ní afala yatadabbaruna alukur'an ama ala qulubihim aqfaluha torí kí àfa àtàwọn sọ yìí wọn ò ní bómi tí wọ́n ti gba ìmọ̀ ẹ̀sìn kọ́jọ́ orí kíni orí wọn ò sì máa àfa àtàwọn dúró lórí ẹ̀ lójú wọn máa sọ tí wọ́n sọ yìí alápákan nu wọn tó sọ yìí pé fabricated àdìsí wà lọ́wọ́ òun sọ yìí Bukhari òun sì ní sẹ́yìn tó sábà tí wàá lè clear àtọ̀yé bùkárí kí lẹ́kù adébọ́n máa clear alukur'an lọ adébọ́n wọ́n gbìyànjú òsì ń sán gbìyànjú kọjá yìí pé báwo làwọn ṣe ṣe kíni àwọn ṣe jẹ gàba lórí kíni lórí alukur'an ọlọ́ọ̀bà adéga wọn sọ fún àná lè pe ìwúrí jù rẹ lèyí ti fi hù nùrọ̀lọ́ọ̀ bí àkùwá ìrìkè wàlọ́ọ̀ mú kí mú lórí ì wàlẹ̀ òkèrè alùkàfẹ́ hù ó ní wọ́n gbèrò láti fẹnu wọn pa ìmọ́lẹ̀ ọlọ́run tẹ̀lé ó pé ọ̀rọ̀ ẹ̀sìn ó pe islam ó pa alukur'an ó pe ní kíni nùúrù ìmọ́lẹ̀ ó ní wallahu mutimmu nurihi ọlọ́run ó ti parí ìmọ́lẹ̀ rẹ̀ kó dàbí kébè gba láwọn òfẹ́ láyé mi ó ní huwa alladhi arsala rasulahu bil huda ó lé ní mo rọ́ọ̀jì tẹ́ mi pẹ̀lú kíni pẹ̀lú mẹ́nà léyìn ní ìràwọ̀ aláàtì ìkúlì yìí gbogbo táwọn yẹn lè fi pẹ́ pè lẹ́sìn mo fẹ́ kẹ́sìn ó ti kíni kó borí wọn wọ́n kẹfà wàlá òkèrè al-mushrikun láyé mi àdàbọ̀ Muhammad ó wá wò títí ó ní láyé mìíràn àdùkùn ó lè yàn kan ní òye kí ni ẹ lè sí ìdólúgbàgbọ́ òdodo hàtà yakuna àwa tó fi jẹ́ pé ìfẹ́ ẹnu rẹ̀ tábà á lè máa yí ìtòlì yìí ìfẹ́ ẹnu wa ó máa tẹ̀lé ní sáà lẹ́bi mú wa nígbẹ̀yìn ní sọ́ọ̀tì ní sáà ní ekura fọ́ àlùfáàdì wa fẹ́ tètè èrò ń bá àwọn yẹn ó ní nàlẹ́ ní ìnáyẹ fúru nàbẹ̀ láì wọ́n sùn yìí ó ní ẹlọ́mà àwọn tí wọn ò bà pọ́nà òun bẹ àtòjíṣẹ́ rẹ̀ wáyé wùrì ìdúnà ayò fọ́ọ̀rù kù bẹ́ẹ̀ ní wọ́n fẹ́ sòpinya láàrin ọlọ́run àti kíni àtòjíṣẹ́ rẹ̀ wáyà kùlù ohun tí wọ́n máa sábà sọ ni pé nùmínú bìbàdí wàdà kùrù bìbàdí agbapá kan àti kíni àgbapá kan ìyẹn ni pé apá kan nù kúrán làámù àti kíni àgbapá kan wàyà kùrù bìbàdí wàyù ìdúùn òsì tí wọ́n gbèrò pé ayé tẹ́jú bẹ́ẹ̀nà záríkà sẹ́bíìlà wọ́n fẹ́ wọ́n ọ̀nà tí wọ́n gbà láti lè máa dojú ìsìlámù bọ́ọ̀lù àti mùsùlùmí wọ́n máa ń sìn wọ́n ti lọ pọ́pọ́lọpọ̀ àbá ti sùn wọn ò tí ẹ̀mí ti lọ ẹlòmíì lọ́la ní sẹ́ni kílómítì ìntánẹ́ẹ̀tì so ẹjẹ́ gorí ẹ̀ àmọ́ gbogbo ẹni tí ó bá gorí ẹ̀ kí ní ká mú lọ́wọ́ àjọ àti kí àtàṣẹ láti lè máa sọ àti mọ̀ tó yan rántí tó dájú láyé mi ó ní wùláìkà òmùlùkà ìrúnà hàpọ̀ gbogbo ẹni tí máa ràn wọ́n lọ́wọ́ àti tí máa ń serú rẹ̀ ó ní kébìrì ni wọ́n wà á sẹ́dínà lè kàfìrí ná alábàmù yìí náà abẹ́nú àrùn rẹ̀ ọlọ́pàá هنا مدرسة محمد رسول الله يكون فيها العبيد البر لا يبلى والذنب لا ينسى والديان لا يموت وكما قال أتعيدون من الذنب كما لا ذنب له اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين اللهم كن مع ولاة أمرنا اللهم كن ولا تكن عليهم انصروا ولا تنصر عليهم اللهم أرنا الحق والحق وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتناب الجنه من الرشيد يا رب العالمين اللهم علمنا في اوطاننا اللهم علمنا في اوطاننا اللهم علمنا في اوطاننا يا رب العالمين قوموا الى صلاتكم يرحمكم الله